هذا قسم ولا وضع محمد صلى الله عليه وسلم ولو انتي يسن سي اثبات عروتي نيرا نفوا ọ̀pọ̀lọpọ̀ àṣìbá ọ̀nà kò jẹ́ ká fi pẹ́ lórí ilẹ̀ ọ̀nà kò sínú ọgbà ń jẹ́ sí fún wa kíra mi ti yára hàn rà ní. Hmm. pẹ̀lú ọ̀dà ọlọ́run bá àdékè ọlá a ó tún máa tẹ̀síwájú láti bá àtàárọ̀ tèmi nínú tafsiru sóràtò fàtìr eléyìí tí à ń bá bọ̀ wá lẹ́nu pẹ̀lú ọ̀dà ọlọ́run áyà tí a ó ti máa tẹ̀síwájú òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹjọ nígbà tí ọlọ́run bá lè tọ́lá tó sì jẹ́ kó yé wa tó jẹ́ ká mọ ọ̀nà owó ní èsì ọ̀nà owó ní alẹ́fibálù ìwé ẹ̀dá wo ló jẹ́ sí wa báwo sì ni àwa náà ó sì mú un ọlọ́run jẹ́ àmọ̀ yìí pé tó fojú wọn ni ó fi kó kìlọ̀ fáwa náà yìí pé náà mú ni o ọlọ́run ti sọ àtibọ̀tán rẹ̀ níbo ni ó darí sí. ọlọ́run bá kí tó fẹ́ jẹ́ ká mọ àwọn ọ̀nà ìgbà tó sì lára ìdá. nínú ayé àtọ́tẹ̀lé yìí àwọn ọ̀nà tí sùnmọ́ ń gbà ṣiṣẹ́ tó fi máa ń jásí wípé ẹ̀dá bẹ́ẹ̀ bá ń kìlọ̀ fún ẹlòmíì tẹ́ ń sọ bí tí wù kó lójú ẹ̀ nígbà tẹ́yìn ni ọ̀tá ẹ̀ yóò rí yín rí wípé ẹ̀yin lẹ̀ mọ́ tó dáa òun lòun mọ́ tó dáa ju ẹ̀yin tí ẹ̀ ń bá òun sọ̀rọ̀ lọ. ọlọ́wọ́n bá àlejò lábẹ́jẹ́ ká mọ̀ ọ̀nà tí máa gbé gbà tí fi máa rí àṣeyọrí yẹn ṣe lọ́wọ́ àwọn tọwọ́ rẹ̀ bá ti tẹ̀. káyọ̀ sọ fúnra gbogbo gbà yí pé mùsùlùmí kan kò yọ sílẹ̀ láti sọ yí pé òun ò bùkátà sí ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo wa la bùkátà sí ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn wa láti mọ̀ àmọ̀dájú kílẹ̀sìn wa ń sọ gangan lẹ́yìn ọba ti màmá dájú eléyìí ọwọ́ èso tẹ̀yìn ọ̀ torí pé èso ọmọ pé tí ọ̀dà ní ntọ́ dáa fún yẹn kì í sì nínà nílẹ̀ ní tọ́lọ́mọ bá àlejò ọ̀la ń sọ fún wa yìí. bákan náà ní ayàtọ̀ tẹ̀lé tọ́lọ́ bá ní ká lè dé bẹ́ẹ̀ ọlọ́mọ bá àlejò ọ̀la ń sọ fún wa níbi ayàtọ̀ tẹ̀lé àwọn ọ̀nà ìgbà tó ń gbà ṣiṣẹ́ lérí bí òjò ṣe ń rọ̀ tàbí máa ń sọ fún abákan náà yìí pé ẹ jẹ́ ká gbìyànjú báwa bá tiẹ̀ ń wò yìí pé ọ̀gọ̀rọ̀ ti bọ́ mọ́ ìjà wa ta ìjà gbà lọ́wọ́ ọ̀yọ́ kó tún bọ́ mọ́ àwọn ọmọ wa lọ́wọ́ o. bá a ti ń náwó lórí kí wọ́n ní ìmọ̀ nípa western education náà ló yẹ kí a náwó lórí kí wọ́n ní ìmọ̀ nípa islamic education náà torí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa lórí bí òjò ti ń rọ̀ tó yẹ pé sẹ́ẹ̀ rẹ̀ ni òun ló ṣe ọwọ́ aṣọ bóun ti ń ṣe. táwa fẹ́ fi wéra wọn pẹ̀lú ẹni tó ń ka western education tiẹ̀ débi wípé òjò nature ni kálà fẹ́yàtọ̀ síra wọn ó gọ ní kódà ó tún fẹnu ọra tó o bá gọ̀ o ní máa sọ yí pé nature ni àyín tó sọ yí pé nature ni ẹ̀kí ló bí létí tó ohun tó lọ mú wá yí pé òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tí ló bí níbo ló ti wá evaporation níbo ló ti wá kíní kọ́ ni ó di ìtì tó mú nǹkan tó ń sọ gan jáde láti inú ilẹ̀ ni ṣé ọkọ̀ sàdédé wá bẹ́ẹ̀ náà ni kálà ibì kan ló ti wà ọlọ́run fún rẹ̀ wá sọ bóun ti ń rọ́jò fún wa ó sọ náà àyà mi náà ṣùgbọ́n tó ra mú níwọ̀nba níbí yìí náà eléyìí ló jẹ́ ká mọ̀ yìí pé lóyìn bá ti ní àwọn previous knowledge tó jẹ́ ìpìlẹ̀ tó bá padà mọ̀ yókù lè yàn ní sọnù ọ̀gọ̀rọ̀ náà tó sọnù lénìí nípa pé ntọ́nù bá sọ kán tu lódì previous knowledge ìpìlẹ̀ yẹn ló sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yorùbá náà ti sọ yìí pé amúkùn ẹrù ẹ wọ́ òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀ nìyí tẹ bá wò sàlẹ̀ ẹ̀ mọ̀ kó tó fi ọ̀sà dídí wọ́. ọlọ́wọ́ bá lè sọ́ra ń sọ fún a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. afaman zuyyina lahu su'u amalihi fara'ahu hasana. فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم أثرات إن الله عليم بما يصنعون والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها kàdáníkà nùṣùúrù ọlọ́run bá bá àlekè ọlá ń sọ fún wa yí pé àbámá ń sún yìí nà láwù sùn amẹ́lì ọlọ́run bá àlekè ọlá ní ẹ̀rù bọ́lọ̀ ti gbé wá ìsìnkú àmì ni ṣùgbọ́n ìsìnkú àmì yẹn ìkárí ni pé ọlọ́run bá àlekè ọlá ń sọ fún wa yí pé bẹ́ẹ̀ ni tó ṣe wípé tùyínà làúsù amẹ́lì wọ́n ṣe lọ́sọ̀ọ́ fún iṣẹ́ bú rẹ̀ tó ń ṣe àbúkẹ́sìr wọ́n ní iná man àtànà làwù ṣètọ́nù ẹ̀mẹ́ làwù ṣẹ́yì fàtàkọ́dàwù hasana abẹ́nìkan ìyẹn ìtumọ̀ rẹ̀ náà nìyí tọ́lọ̀ ń sọ fún anusọ́dọ̀ rẹ̀ káàdì ànábi kún ní sábìlì káàd tó wá parí wà yá sábúnà àná yóò fi nù náà tó ní àá. أو نبغ الآخرين آمالا الذين دل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنه يحسنون صنعا ọlọ́ni ẹ̀jẹ̀ fún yín nípa àwọn kan tó ṣe pé iṣẹ́ wọn sọnù tó bá ti jọ gbé ìdí àdìsíyámà wọ́n wà tì wọ́n rò pé àwọn ti fẹ́. yàtàbùnà àna òyìnbó nà súnni á wọ́n mọ̀ rò pé àwọn ti fẹ́ dáadáa èsì ni wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe lọ́sọ̀ọ́ fún wọn àlùkò táwọn ti lò dáa ọlọ́wọ́ bá lè sọ́lá ní ẹni tí èṣù ṣe aburú lọ́sọ̀ọ́kùn yóò máa sọ wípé tó dání yóò máa sọ fún àwọn bẹ́nẹ́fìtì tí òwúlò bẹ̀yẹn yóò máa bí hàn kidnapper tó ń jiyàn pé tó ń gba ransom sẹ́wọ̀n pé owó tó ń rí gbà yẹn ni ó rò pé nǹkan tó dáa ni kò ní máa burú wo ló ti ṣẹlẹ̀ nínú ẹni wọ́n jí gbé ẹlòmíín bẹ̀tẹ̀ fún jíjí gbé tí wọ́n jí gbé àìsàn kan kọlù lórí ìbẹ̀rù tó rí ijọ́ náà tó fi jáde láyé ìjọba ara rẹ̀ náà nìyẹn kò ní gbádùn mọ́ tó fi jáde láyé kọ́kàn rí ìbọn wọ́n ló ti dé bọ́n lọ wọ́n wá gbowó subhanallah ọ̀nà tẹ́lẹ̀ ń fíjọ́ tiẹ̀ ni wọ́n ń gbà ṣe àwọn ṣe aburú yẹn lágbára àwọn kan bẹ bísíǹnẹ̀sì àwọn làwọn ń gba owó àwọn tó ń rìn káàkiri gbogbo yẹn lówó fún wọn àwọn tó ń já yẹn tó ń péréte kí wọ́n yẹn lọ́wọ́ tó ń fún àwọn àwọn tí ń gba owó gidi àwọn wà ní táwọn ìjòkó lẹ́nu èsì subhanallah ah ọlọ́wọ́n bá o ọlọ́wọ́n bá títóbi rẹ o títóbi rẹ o gbogbo àwọn tí wọ́n ń ṣe yẹn wọ́n rò pé àwọn ríbi gọ sí gbẹ́nìkan ò rí àwọn èsù ló ń ṣe lọ́sọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ gbogbo ṣẹ́bú pátá gbogbo ọ̀nà tó pín sí gbogbo ojúpọ̀ ọ̀nà tó wù pé sùn ọkùnrin lọ́dà azọkùnrin àwọn jò ní àṣẹ̀yìntàn yùzẹ́yìnú alukóbẹ̀ wàyó kàdí ú alhassanah ìtọ́ bá jẹ́ sí ọ̀dà yóò sì kún lọ yóò kún lọ́dà yóò ṣe é lọ́sọ̀ fáwọn èèyàn àwọn máa rò pé ń tọ́ dáa ni àwọn máa rò pé ń tọ́ dáa ni ọlọ́wọ́n bá ní tọ́lá ń sọ eléyìí fún wa o ọlọ́wọ́n bá ní tọ́lá ní ṣé ẹni tó sùn ṣe aburú lọ́sọ̀ fún àwọn ṣẹ́ tó ṣe lọ́sọ̀ fún. fàrọ̀ áwò hasana tóun náà wá rí pé ntọ́ dáa lójú ẹ̀ ó ń tọ́ wọ́n máa rí pé ntọ́ dáa lójú ẹ̀ ọlọ́nìfà iná ń lọ àyàbí ló máa ń yà sá ọlọ́run dúró ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ká mọ̀ yìí pé ìtí ẹni tí ń saburú ń saburú tí ń bá burú ẹ̀ lọ yẹn àìpadà ń di ẹ̀ òun rò pé bá bẹ́ẹ̀ wúlò nídọ̀la àwọn dáadáa tó wù níbẹ̀ òun náà ló wọ́n máa rò pọ̀ dálúgbò. kálímà tẹ ẹ̀kọ́ náà bá lè tọ́lá sí kámẹ́ yìí pé nígbà tó fẹ́ kọ́kọ́ sọ sí di aráàlú fún wa tọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀dírìjù sàárì mọ̀lọ́mù kí lọ́kọ́ yìí wọ́n yẹ alúnáka ánì lọ́kọ́mùrì wàlì lẹ́yìísírù kul fi ìmá ìmú kẹ̀bírún wàmẹ̀nà bí olùnà ó tún jẹ́ káyọ̀ hàn àwọn kan máa rí èso ti sọ fáwọn kan pé manaki olinas àǹfààní bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà gbogbo aburú pátá etí ò já wọn ti ń ta aburu o fi ilé tí ò jẹ́ fi ilẹ̀ náà ní wípé àwọn fi nǹkan kan tó jọ bí ìgbà tó da hàn wọn bẹ́ẹ̀ ó ní oníjẹ́ wọn fẹ́ jáwọ́ ẹni tí ń pààyàn aburú ni ṣùgbọ́n. èkó fi nǹkan kan hàn bẹ́ẹ̀ pé èkó ti pa yẹn ló dànù tó o bá pa àǹfààní kan tí wọ́n rò kọ́ jáde sí ọlọ́run jáde sí ọlọ́run ẹni tó ṣe tìǹà adùn ṣẹ́jú kan àbọ̀tọ́ gbádùn yẹn náà yóò ti rò pé òun náà ládùn ó yẹ kí yẹn wọn gbádùn. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn aburú pátá èso ṣe lọ́sọ̀ọ́. yóò máa rò pé òun lè rí àǹfààní kan ka ẹ wo tẹ́tẹ́ tẹ́tẹ́ títa tọ́nà lé wọ̀ lòun náà ọwọ́ wa ti gbàgbà èsù lè tì ọ́ náà ọ wà mú nọ́mbà kan ọ wà jẹ díẹ̀ lóòótọ́ àbẹ nìkan òun náà ti òun náà jẹ ọmọ wa rò ah, táwọn eléyìí ti lówó ni táwọn wọ́n ròyìn olórin kan náà ní nàìjíríà yìí káàní dápọ̀ ẹ̀ wọ́n ròyìn fóun náà ta tẹ́tẹ́ débi pé náà ló ti ní ọ̀pọ̀lọpọ̀ owó tó kójọ láyé ṣùgbọ́n níṣẹ́ olórin òun náà ò tíì kú náà báyìí o òun náà gbádùn ara ẹ̀ mọ́dìdì olórin táwọn sọ yìí náà kò tíì kú. àǹfààní gbà ń wádà ká wá sọ yìí pé o ti kọjá ọlọ́run ní ọmọ sí o ṣe ó kún tọ́ ọlọ́pọ̀tunitì tọ́nà bá lọ́ba yìí ti jáwọ́ ó sì túbá ọlọ́run bá gọ̀fúrú rahimu ni tí o bá ti fẹ́ mẹ́fọ́ mọ́ tí o sì kú sórí ẹ̀. torí ìdí eléyìí ọlọ́run bá lè kọ́ láǹsọ fẹ́mi àti ẹ ká lọ màtíríèsù nígbà tí wọn náà bá ń ṣe àwọn nǹkan kan tẹ̀sùn ń fi hàn ọ́ táyé ń sọ fún ọ pé kò dáa tọ́lọ́run sọ fún ọ pé ò dáa táyé wá ń yin ta fíìsì ọ̀rọ̀ ọlọ́run fún ọ pé kò dáa àwọn àfáà ń ṣàlàyé wípé eléyìí ò dáa má jẹ́ fi tó wọn náà ti wà nù àwọn àtàbò sẹ́yìn ọlọ́run sọ̀rọ̀ fún wa lókè pàtàkì ìlú àdúrà ẹni ẹ̀mú lọ́ta ọ̀tá yín o ọ̀nà tí mo wá gbà ṣiṣẹ́ rèé ẹ̀wọ̀ lọ́wọ́ kí la tó fẹ́ kọ́ lọ́wọ́ sọ tí kì í ṣe ẹ àwùjáde ńlá ní ilé wa lórí kí la fẹ́ wájú ọlọ́run kí ló ti ẹ̀fẹ́ sọ. ó ti sọ fún pé èsù rẹ ni o wọn náà mú lọ́tà. sẹ́wọ̀n pé ọlọ́run sọ àwọn wa tó pé àwa rí lọ́tà ní yún àmì wọ́n máa mú lọ́tà wọ́n máa bá a ṣe bí àbẹ́rẹ́ ọ̀fẹ́ bọ̀ ni ọ̀fẹ́ bọ̀ náà kọ́ láwọn ìgbà ṣùgbọ́n èsì ó jẹ́ àwọn ọ̀tá rẹ ni o kò tún wá dúró láti kẹ́sì ìlú wàdí wọ́n rẹ̀ mú lọ́ta o ọwọ́ akọ́kọ́ tó máa torí pé ìsìn máa ń ṣe ni wípé àjògbodò mẹ́ni kúra ni ohun èrò náà ni ló sì lè kú ọ̀nà wà mẹ́ta àwọn jọ̀wọ́ náà ẹ̀wọ̀ náà kò wá dúró mẹ́ wọ́n dé kí n sọ fún ọ̀nà tí máa ń gbá rèé o hmm? àbàmọ́ ń sun yín náà láwùjọ amẹ́lì ṣé kìí ṣe pọ́nà tí sùn wọ́n ń gbà ní kó ṣe aburú lọ́sọ̀ọ́ fáwọn èèyàn ni kó ṣe aburú kó ṣe lọ́sọ̀ọ́ yóò wá sọ pé n tó dáa ni fárọ̀ àrò àṣàna ẹni tóun náà wá ń ṣe ọmọ wa rí i pé n tó dáa ni ọlọ́lọ́nà tí wọ́n gbà nìyẹn. ọlọ́wọ́n àti náà lọ ìdílù máa ń ẹni tó bá wo òun ọlọ́wọ́n ọba òun á ní kó wà lójú ọ̀nà àná yẹn bẹ́ẹ̀ tí ò ní mọ̀nà. èsù náà ni ọmọ bá lọ wàyáàdì man tó bá sì wù wọn lọ́wọ́n bá òun ajá òun tó ń gbà lọ́wọ́ èsù òun lọ́wọ́n bá fi ẹni bẹ́ẹ̀ mọ̀nà abẹ́rẹ́ nǹkan ẹ wọ́n náà bá àlékọ́ lábọ́ ti dúró ra wọn ọlọ́wọ́n bá àlékọ́ lájú yé wa yí pé irú ẹni yẹn mani asọ́nù làwùsẹ̀ ìtọ́nù amẹ́lẹ̀ àwùsẹ̀ yìí ẹni tí èṣù ti aburú iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣe lọ́sọ̀ fún tó wá ń dá lójú ẹ̀ fàtàkọ́dà wọ asánà tó ń wá rò pé tó dáa ni ọlọ́run fẹ́ẹ́ ká rẹ̀ pé lẹ́sà kàmáǹsì yánà làwọn lọ́wọ́ rẹ̀ á kọ̀ kò dà gẹ́gẹ́ bí ẹni tó fi wípé ntọ́ dáa tó jẹ́ òdodo òun ọlọ́run ṣe lọ́sọ̀ ṣé káwọn àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni o ìjà torí wípé àwọn kan bẹ́ẹ̀ bí tó fẹ́ pé ògógóró ni wọ́n fi ń jí yọnu láàárọ̀ báyìí nìyí tí wọ́n tún máa dunnú lórí ẹ̀ yóò fi ògógóró yọnu yóò sì dégbó yóò wé gbọ̀nà wọ́n wá gbé àwo burúkú orin kan sí wọ́n máa dégbé dèmìrìn láàárọ̀ kùtùkùtù subhanallah àbáwọn kan bẹ́ẹ̀ ni tí wọ́n ń bọ nǹkan tí wọ́n ń pè nǹkan burúkú lọ́wọ́ nìyí tí wọ́n ń pè tẹ́nìkan ò sì ní lè sọ fún ẹ pé tẹ́ǹsì wọn ọ̀dà tí wọ́n gan wọ́n fún ẹni bá débẹ̀ gan ó burú olórí yóò máa ní pé áà aburú eléyìí ṣùgbọ́n àwọn tó máa rí ọ́ ni pé ìwọ tó wọ̀ máa ti lọ. ọlọ́run bá àdìsí ọlá ó wá ń jó yé wa èṣù ló ṣe láburú yẹn lọ́sọ̀ fún wa àwọn tó ti wá ń jó yé wa pé tọ́lọ́run bá àdìsí ọlá ń sọ fún wa ń bẹ̀ yẹn ni wípé lẹ́yìn sà kàmáǹsà ìyá irú àwọn ẹni yẹn kọ̀dà gẹ́gẹ́ bí ẹni tọ́lọ̀ ń ṣe tó jó dodo lẹ́tọ̀ọ́ fún káyàtà kódà wú akọ tó náà wà máa kó dodo ni. fàyín náà lọ ìdílù máa ń yàtá wàyáàdì máa ń yàtá. dájúdájú ọba fi ẹni tó bá wù mọ́nà ẹni ọba sì ti kádàrá pánù ni náà ni ó máa gbé lọ. ọlọ́run wá ń sọ eléyìí náà sáà nẹ́bì kí ló tún fẹ́ àtijọ́ yé wọn àtijọ́ kí wọ́n mọ̀ pé sùn wọn ni àtijọ́ kí wọ́n mọ̀ yí pé ọ̀tá wọn ni káwọn náà mú ìtí sì ń wá ni pé káwọn ó lè pọ̀ nínú ná ọ̀nà títí tó máa ń gbà àtijọ́ gbogbo ìtọ́nà wá sọ yẹn náà ti bẹ́ẹ̀ ti ṣe aburú yẹn lọ́sọ̀ọ́ wọn ní nù ẹni bá ti wọ́rọ́ ọba yóò fi mọ̀nà ìrà nẹ́bì fara tẹ́bẹ̀ àbúnáfú kààrẹ̀ yìí àtàrọ̀ ìrà nẹ́bì ayé látó ìlẹ́kùnà sákàt bẹ̀rẹ̀ ọ̀sìn àlẹ́ yìí má banújẹ́ mọ́bì banújẹ́ mọ́bì kó parun bára rẹ̀ mọ́bì banújẹ́ para rẹ̀ látó ìlẹ́kùnà sákàt bẹ̀rẹ̀ hasana bẹ̀rẹ̀ mọ́dá bẹ̀rẹ̀ ọ̀sìn mọ́bì banújẹ́ para rẹ̀ mọ́bì banújẹ́ kó bára rẹ̀. sẹ́wọ̀n yìí pé àbá wa wà ní jọmíjọmí ọmọ kí lè yẹn dà òkú rorò lè yẹn máa ń dà ẹni tí bá ń tún ọmọ kan tí ń wà burúkú ẹni kan tí ń bẹ́ẹ̀ náà ni inú lórí àwọn tí ń ta burú yẹ pé mùsùlùmí kan náà tó sì ní ìsàníyà kò ní báwọn tí ń ah mi sì ń bàjẹ́ báyìí tẹ́ẹ̀mọ̀ ètò báwa ti rí i pé tí wọ́n ń bàjẹ́ wọn àwọn náà ń wò báwa náà sí lójú ọ̀nà mọ́ni èsù lọ́mọ̀ sí lọ́kọ̀ fún wọn bẹ́ẹ̀ báwa ti rí i pé wọ́n ń sọnù lọ yẹn ọ̀gbọ́ ìbẹ́ làwọn náà ń wò àwọn náà pé àwọn náà sí lójú ọ̀nà àwọn náà mọ̀ ń tàǹtì ní ọjọ́ ìwà nìyẹn o pé àwọn eléyìí ọmọ tí wọ́n ń ṣe àwọn eléyìí tí wọ́n ń ṣe kò yé wọn à jẹ̀má ẹ̀mọ̀já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ọ̀bà àlekọ láwájú yóò wáyé pé ìrà nẹ́bì àníṣẹ́ má bàánú jẹ́ má fọkẹ̀ jẹ́ má kó parun bá ẹ̀mí ara rẹ pẹ̀lú bàánújẹ́ tiwọn iná lọ àlímọ́ọ̀nù bí máa yẹ̀ sínú wọn ọlọ́ọ̀bà àlekọ lámímà pẹ̀lú tó ń kálukú wọn ṣe ọlọ́ni wọ̀lọ́wọ́ lẹ́bi àrùsọ̀lá rìyà ọlọ́ọ̀bà àlekọ lájú agbára ẹ̀ arúsàlà rìá òun lòun tú atẹ́gùn lẹ̀ arúsàlà hmm? ayé bàyàdà òun lòun gbé atẹ́gùn dìde òun lòun tú lẹ̀ tóun bá tú atẹ́gùn lẹ̀ ibi tọ́rọ òjò ti ń bẹ̀rẹ̀ nìyẹn o ẹ̀yin náà máa wò lóòótọ́ fẹ́ẹ́ rí pé nígbà tó gbòó bá fẹ́ sí ọlọ́wọ́ atẹ́gùn kọ́ kọ́ra pé wá yọ atẹ́gùn yẹn ó wá sí nígbà ló lè ní ọ lágbára atẹ́gùn yẹn fàtò sí irú sàhábán ayé tòháríkùhà atẹ́gùn yóò mọ̀ wá ṣe kí ni yóò mọ̀ wá gbá àwọn ìsúdò yẹn yóò mọ̀ gbàjọ tòháríkùhù wàtẹ̀jùmáhùhù yóò mọ̀ gbàjọ wọ àlífù olùkẹ́rìmọ̀ yóò àlífù bí ayà mi yóò mọ̀ wá gbàjọ gbogbo wa papọ̀ sójú kan Allahu akbar ìwọ ní sáyẹ́ǹsì tó o ní òjò kan àti evaporation náà ni lójú oorun bá ti mú yọ fà sókè òpùrọ́ òpùrọ́ ni ọ́ lóòótọ́ wọn ni gbìyànjú wọn náà sọ pé màkà ni ṣùgbọ́n ó gbàgbé ibi tó ti pè lọ gbàgbé ìpìlẹ̀ olùpìlẹ̀ gbọ́n mọ́ lọ́wọ́ kí ni ìpìlẹ̀ Allah ọlọ́run ló ti sẹ́yìn nípìlẹ̀ iṣẹ́ ọlọ́run ọba ni gbogbo sáyẹ́ǹsì tó bá mọ̀ tó wá ti fi lè sọnù lórí ipò ọ̀mọ̀ pọ́lọ́run ló ṣe é à òtó ní ó gbà ó ìsíkọ́tò zero ìsíkọ́tò zero two plus two plus three plus a plus b plus c tọ́ a fún ọ ní pé rain àbí òjò ló fún wa gbogbo tó rò papọ̀ yẹn ọwá ní ìwọ̀n nìkan ni ìsíkọ́tò zero ni lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn tí ọba ti sí pé from Allah látọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ti wá ẹ̀hán èyí ló gba excellence a gbọ́dọ̀ gbé agbára yẹn fún ọlọ́run ọlọ́run ọba àdékọ́lá sọ pé wallahu dájúdájú òun ọlọ́run ọba alladhi arsala rìyà òun lòun tú atẹ́gùn sílẹ̀ òun ọba tóun tú atẹ́gùn sílẹ̀ fátòsí irun sàhábán òun yóò wá lọ gbá àwọn ẹ̀sùjò yóò wá gbàjọ bó ma ti fẹ́ kókó jọ bí o ma fẹ́ kókó jọ sí. kọ̀sùnkìnà òyìnlá bálàdé ẹ̀ẹ́nà yìí òun wá fún àwọn ìlú kan tó ṣe wípé máyíyítì ó ti dòkú tẹ́lẹ̀ amẹ́ríkà káà ní owó tó bá dinú ẹ̀rùn tójò bá dá koríko tẹ́ ẹ̀rọ tẹ́ ẹ̀sìn kí ni ó ṣe yóò gbẹ fúnra ẹ̀ àwọn koríko ló ń gbó tí ojú ọba ti rọ̀ sí mọ́ kò nídìí kẹ́ẹ̀fín yóò ṣe kí ni jàmá yóò gbẹ yóò kú fúnra ẹ̀ tí ò sẹ́ni kankan tó fún inú nǹkan kankan torí pé omi tó ń rí fàmù ó ṣe kí ni. ó ti gbẹ òun náà bá rí pẹ̀lú àyẹ̀sẹ̀ o bálàdé ń mọ iyì sẹ́yìn. ilẹ̀ tó ti tòkú tẹ́lẹ̀ fàfókó náà wò á wà á fún un lómi mu á rọ̀jò síbẹ̀. فآيينا به الأرض بعد موتها ẹ wọ́n ó pè ní báládé mẹ́yìí sílẹ̀ kan ó wá ní àwọn ìlú tóun bá rọ̀jò yẹn sí àwọn ilẹ̀ ẹbẹ̀ abẹ́rìngan lẹ́yìn ìgbà tó jò yẹn bá rọ̀ sí àyà iná lì í pẹ̀lú òjò yẹn á wàá yẹ gbogbo ẹ̀ bá a dà máa ń tì á lẹ́yìn ìgbà tó ti dòkú tẹ́lẹ̀ òun lẹ́wàá rí tí àwọn ewé tí wọ́n wàá jáde tí gbogbo ọ̀ wàá gírì lọ subhanallah lọ́dún kan tí ń bọ̀ láti nígẹ̀rù. lọ́dún náà òjò ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ́palẹ̀ díẹ̀díẹ̀ ní nàìjíríà òjò yẹn ẹ̀ẹ̀kan náà ló sì ṣẹ̀ṣẹ̀ rọ̀ nínú ìdí ìka tó kù lọ́hùn ẹ̀ẹ̀kan ló ṣẹ̀rọ̀ lọ́dún náà ọ̀rọ̀ lọ́dún náà lẹ́ẹ̀kan lọ́dún tí ń sọ̀rọ̀ òjò tọ̀hún sì ń tọ́wá ti dá dánú lọ́sẹ̀ tó gbọ́dọ̀ máa rọ̀ lẹ́rùn lọ́dọ̀ tí wá ń bì gbogbo àwọn tó tẹ̀lé ló ń bẹ̀ tó bá ti dá dánú

fàtọ́kẹ́ni àwọn ìdá abálẹ̀ àdé mẹ́yìtì yóò wá rọ̀ sílu tọ́lọ̀ máa ní kó rọ̀ sílu tó yẹ kó gbẹ ti gbẹ̀wò tẹ́lẹ̀ tó ti dòkú. ọ̀rọ̀ nípa iná ti yín àrùtọ̀ báyà bí àmọ́ òtìyà lẹ́yìn náà yóò wá mú àwọn orúkún jáde. tí mo fẹ́ ló jẹ́ ni pé báàtì wá ń bọ̀ báàtì kúrò ní bọ́dà ní jẹ́ ìka wọ nàìjíríà báyìí. wọ́n wá kọ́kọ́ láwọn koríko lọ tó gírín ìwọ́n ń gbàgbọ́ yìí tọ́lọ́ ọba àlejò ọ̀la tó fà àyà iná bìbí la ọ̀rọ̀ bá a dà mọ́ torí pé bẹ̀yẹn náà rí bẹ̀ o ògèrè kójú òtí rọ̀ sóhun lówó ń ṣe kéde ló jẹ́ káwọn koríko òun tún rẹwà káwọn gírin lọ. bọ́lá ọba àlejò ọ̀la ṣe nìyẹn o. ẹ̀wà òkè lọ́wọ́ ọba àlejò ọ̀la mú lórí bọ́lọ́wọ́ ó ṣe gbé wa dìde òun ni tọ́nà ọba àlejò ọlá ń sọ fún wa nínú àyà yẹn torí kó jọ wọ́n lójú àìdá kúnná ìdọ́ mẹ́rin nígbà tá a bá ti ṣe e, e, eegun tó ti kẹ fún gbúrúgbúrú àyínná làmọ̀dọ̀ ń fún tí wọ́n tó gbé àdìde tá a tún lè dìde mọ́ ọlọ́ni gbogbo ètò ọ̀run lò yẹn àyínná làmọ̀dọ̀ ń fún náà lọ́wọ́. Allahu alladhi arsala ar-riyaha fatuthiru sahaba tọ́lọ́hún tó rògbò lè gbé ọ dìde ọba tó tú atẹ́gùn lẹ̀ fatuthiru sahaba tó ní kọ́ máa gbá ẹ̀sùn jòjò tó sì gbàjọ fásitì náà wì lábáládé mẹ́yì sẹ́yìn tó sì rọ̀jò sílẹ̀ tó ti dòkú tẹ́lẹ̀ fa àyà iná bì ilá ọ̀rọ̀ báàgà mọ́tì á ilẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó sì tún yẹ tí nǹkan tó ń jáde ń bẹ̀ kàdáàlì kànúṣùú ọlọ́run bá ti gbé yín dìde náà Allahu akbar ọlọ́run bá ti gbé ọlọ́run bá ti gbé yín dìde náà káwọn jọ wá jọ wá lójú bọ́ọ̀lù ọlọ́run ti ń ṣiṣẹ́ rẹ̀ wá ti wù náà ni máa ṣe o jẹ̀mọ́ káwọn jọ yà wá lẹ́nu ìgbàgbọ́ yóò sí lọ́dọ̀ àwọn ẹlòmíì lóòótọ́ o táwọn gbà náà ni pé gbogbo ẹ ti pín o tá a bá ti kú o kò pín o méje kí wọ́n nígbàgbọ́ ń bẹ̀ o ọ̀yà àwọn ẹlẹ́nu pété igun tó ti kẹfin gburugburu bó lè tún lè dìje padà ọlọ́run á tù wá padà síbi tó ti ṣe táwa náà rí fẹ́rí àwọn onímọ̀ àbàlágà ọmọ ìpínlẹ̀ wọn ní ìbúrọ́zìl màrẹ́wí fi súrọ́tòlì ìsì ìbúrọ́zìl mọ́dá ìbúrọ́zìl màrẹ́wí fi súrọ́tòlì ìsì òun náà ni ká inú àgọ́rọ̀dù tẹ̀sílì nìyẹn táwa lẹ́bi ọ̀rọ̀ jọra wọn fún yàn káwa lọ lè mú kankan tí wọn náà lè dá mà pẹ̀lú àwọn sense organs rẹ tí wọn lò mọ̀ kébì nǹkan yìí ṣe ríre ọlọ́run wa lọ lè mú wa yóò wá fi gbọ́ àwọn kankan tí ò tí ì nígbàgbọ́ nípa rẹ̀ yóò wá fi gbọ́ àwọn kankan tí ò yí ọ ọ̀rọ̀ àdìsí àmọ̀ báwo láti dìde padà yẹn kò sí anybody torí pé nìkan sí kú kágbé dìde ní kábọ̀ bó ṣe rí ọlọ́run wa ní sàlàyé bí ó ṣe yẹ yín fún yín ṣe bẹ́ẹ̀ náà rí pé ilẹ̀ àwa náà wò wọ́n bá ti tàsìkò fẹ́ ní gbogbo oníkó tó wà ń ta gbogbo jẹgẹrẹ gbogbo ọgbẹ láì sí fẹ́ni kankan fi gbogbo lẹ̀ náà le àgbò tó rẹ̀ kó kọ́kọ́ bọ̀ lẹ́gbà náà ilẹ̀ yóò àlékọ́ lẹ̀ báyọ̀ lé o mẹ́ta fẹ́ gbẹ́ lẹ́gbà náà ẹ̀rí pé fẹ́ gbẹ́ gọ́tà gbogbo àwọn awọ àwọn tí ń gbẹ gbogbo ni ó le ẹ wá wò ó ti dòkú nìyẹn tọ́lọ́mọba rọ òjò gbogbo lẹ̀ wọ́n ni ilé ó tún fọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ó sàlàyé dáadáa náà àwọn asúra mi ilé ó wà di tí ó fọ́ tọ́ba tí wàá fọ́ gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó ti gbẹ tẹ́lẹ̀ wọn lè kẹ́ni o àwọn koríko ti gbẹ tẹ́lẹ̀ tó tún máa lè kẹ́ni tó tún máa sọ jáde gbogbo tó máa wù gbogbo tó máa wojú bẹ́ẹ̀ náà ni kàdáálì sàmùsùn bẹ́ẹ̀ náà ni egun tó ti kú tó wọ́rọ̀ kó ti kú yẹn ọ̀nà wọn tó tó papọ̀ ọlọ́run lè gbé gbọ̀nà míì ṣùgbọ́n ilé ìwòrán pé léwo yìí wà dáadáa dáwà náà nínú gbọ́ọ̀bà pọ́ lójú wọn náà ó rí i pé kò orí kò ń gbẹ láwọn àsìkò kan yóò sì tún dá àsìkò kan yóò ṣe kẹ́rẹ́ yóò tún wù padà bọ́lá wọn àyíkọ́ lẹ́sìn tó wà dìde náà nìyẹn lókùn ìgbà tó o bá fi rí nǹkan àrò ilé òun pé kò ṣẹlẹ̀ tí wọn náà ti mọ̀ pé léwu ṣẹlẹ̀ lóòótọ́ kọ̀yẹ́kọ́ kò yí pé ó ní ti wá gbé wa dìde ìyóhun lẹ̀ ọlọ́wọ́ bá àyíkọ́ láti mọ̀ tó parí ẹ̀ àlẹ́bí jẹ́ káwọn nígbà kan náà wà dídì rẹ̀ pé nínú ààyè tí ò ní kú lára òun náà ni ìgégérù bàdí wa báyìí wàmí òun náà ká nàtàrọ́ kà ibẹ̀ náà wọ́n ti tò wá pọ̀ padà ibẹ̀ náà wọ́n kẹ́lẹ́ ibẹ̀ náà wọ́n ti tò wá pọ̀ padà torí ìdí eléyìí jẹ̀ ká lọ mọ̀ yìí pé ikú.

tóun ti lè mú irúgbìn jáde ńbẹ àwọn koríko tó ti kú tóun tó ń lè mú jáde tóun ń yè é ẹ̀yin náà ẹ wo iṣu jẹmọ mùsùlùmí ẹ wo iṣu ẹni tó jẹ àgbẹ̀ ọgbọ́n ilé iye wọn tó bá sì máa ṣàlàyé dídé mọ òwò fún ọ iṣu èyí tí wọn kì bọlẹ yẹn gbogbo ọjẹrà nìyẹn ni eléyìí tó kì bọlẹ yẹn. gbogbo ẹ máa jẹrà ni kí kò ní kí máa di èyí tá a máa jẹun èyí tó bá rárá sọ ń bẹ sẹẹrí ti tòkè tó ń sì bọlẹ̀ yẹn gángan òun jẹrà ni yóò bàjẹ́ yóò bàjẹ́ ni tó bá wá tán òun náà rárá sẹ́kù nìkan tí ó ti rárá sọ ń bẹ lára rẹ̀ èyí sọ yẹn òun ni ó wàá múlẹ̀ òun ni ṣe kíni òun ni yọ ewé síta ni ó yọ gbogbo tó bá yọ jẹ̀mọ́ mùsùlùmí tí ilẹ̀ tẹ́lẹ̀ nǹkan ọlọ́run bá àlekẹ́lá mú jáde àlọ́ mú jáde bára ó mú jáde tó wá ní egun tiẹ̀ tó wá hàn pé ó ti jẹrà wọ́n ti kó egun míì lọ Sókótó wọ́n ti lọ ṣe títì mẹ́ wọ́n kó egun míì lọ Èkó ìwọ̀ kọ̀wọ̀ ọlọ́run bá àlekẹ́lá lọ́run ló ti ṣe èyí táwọn bùkátà ti ní pé káwọn sá ti lọ́run tó yẹ kó jẹ́ tí wọ́n bá gbé wa dìde yẹn ọjọ́ wọn jẹjọ́ dùn fún wa. tí bá gbé mi dìde tí wọ́n wọn náà dìde pé káwọn wá tá a gbáyé ṣe yóò jẹ́ dùn fún wa. nítorí wọn bá rí kọ́lá fẹ́ mọ̀ nìyẹn o ọlọ́wọ́ bá rí kọ́lá fẹ́ ká mọ̀ bóun ti ń ṣe àwọn iṣẹ́ òun ó sì jẹ́ ká mọ̀ bẹ́sùn náà ti ń ṣe tiẹ̀. tàwa lọ fẹ́ gbọ́ tìta lọ fẹ́ gbọ́ tìta lọ fẹ́ tẹ̀lé tẹ́sù tó tẹ̀lé fóun ní rọ́jò tẹ́sù tó tẹ̀lé òun ló gbọ́ dìde padà tó padà dìde òun kọ́ ní ó gbé ọ̀dìdé o ọba tí ó gbé ọ̀dìdé ilé ẹ̀kọ́ tẹ̀ lọ́rọ̀ tiẹ̀ torí tó bá gbé ọ̀dìdé kọ́rọ̀ ló já sí tòun abẹ́rẹ́ ọba àlejò ọlá àtàwátá àtàwátá gbọ́ kọ́rọ̀ kojú kọ́rọ̀ wọ́n já sí tòun láyé àtàrìsíyàmù wa sallallahu ala nabiyyina Muhammad wa ala wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh